ìpè ní bóyá èèyàn kan tí ò nọ́mà. ó ní mental disorder. dandan ni mm-hmm. because èèyàn bá rí even though gan Agbala Gabriel jẹ́ èèyàn tó máa ń kó èèyàn mọ́ra ni mm. ẹlòmíì ò ní jó súnmọ́ òun mm. ìyẹn rú mú ìdí yẹn mm. a máa rẹ̀ èèyàn tí ò ní jó súnmọ́ òun rárá so èmi ò lè pè é wèrè mi ò rẹ̀ lè pé kì í ṣe wèrè so ọlọ́run nìkan ni ó yé lọ́rọ̀ ẹ̀ yé. ṣùgbọ́n tẹ́ ẹ bá wò nǹkan tí Agbala Gabriel ṣe náà ló ti apologize ṣe ìgbàpọ̀ jẹ̀bi lórí pé mo nà nípa nkẹ́rẹ́ dáadáa. ẹ ṣe rí hmm. a kàn a kàn change ọ̀rọ̀ yẹn ni hmm. a kàn change yẹn ni hmm. because ó nà ó sì wá jẹ́ nínà yẹn nínà yẹn ní gbogbo èèyàn wá dúró lé lórí ah, ìgbà tó lọ mú wá àti ẹ̀rí èèyàn tó. tó sọ̀rọ̀ pé kí ló dé hmm. tó lọ mú wa kò wa hmm. tó nà hmm. Àgbàlá ti rí ó ti rí Muyideen bí bi rẹ̀ ó ti rí bí rẹ̀ so tó bá dẹ̀ wá wò pé ohun tó ṣe yìí gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara èèyàn ó lè wú pé ah, tó ń bá bóyá ó tiẹ̀ lè change. ó ní ẹ wà á rí i pé hmm. Àgbàlá Gabriel sọ pé ẹ̀ẹ̀kan tó máa nà rí nìyẹn Muyideen ló sọ pé ọ̀ṣẹ̀ṣẹ̀ máa nà òun hmm. bọ́ọ̀rọ̀ yìí hmm. ẹ rí i pé láwọn kìíní. ṣùgbọ́n mo fẹ́ béèrè béèrè kan ìbéèrè yẹn mo mọ̀ pé yóò máa ta ogun àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà yóò máa ta wọn yóò máa ta wọn tẹsẹ̀ nínú wọn. ìyàwó Muyideen bàbá nígbà tí ìyàwó Muyideen tí Oríyọmí Hamzat ní kí ìyàwó Muyideen pé kó máa tẹ̀lé Muyideen lọ ó ní ẹ má jẹ́ kí n tẹ̀lé lọ́sà gbogbo alágbọ́. bẹ́ẹ̀ni ṣé ọ̀yẹ́ kó Muyideen wa ní kó tẹ̀lé òun tí ó bá jẹ́ wípé nǹkan kan wà torí nínú awuyewuye tá à ń gbọ́ ni wípé ó ṣeé ṣe kí Agbala Gabriel bá ìyàwó Muyideen sọ nínú ó ṣeé ṣe mo sọ o Muyideen náà dẹ̀ fẹ́nu ara ẹ̀ sọ ó ní kílẹ̀ rí sọ̀rọ̀ yẹn. sẹ́rí Muyideen hmm. ẹ rí pé mo sọ̀rọ̀ kankan yìí sí hmm. lọ́rọ̀ yẹn ti bá wọn. Hmm. bọ́dá mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ ní o. sẹ́rí nígbà tí Muyideen tó kọ́kọ́ wá tí eh, Alhaji Oríyọmí Hamzat tó mú wá sí ọ̀dọ̀ àgbàlá Gabriel mm-hmm. àbí àgbàlá Gabriel ló lọ bá Oríyọmí Oríyọmí ẹni pé kòròyìn ẹmẹjọ pé ń bá sùn mm-hmm. ẹnu bọ́ ń nà mí mm-hmm. wọ́n ẹwẹ̀ ẹ̀yìn mi nínà sì lè jẹ́ kí kò ṣèyàn òun ló sọ ó tún di báyájọ́ kejì àbíjọ́ kẹta kí Muyideen tó sọ wípé ó ń báyàwó òun sùn ni ẹ rí i pé plan work ni. Hmm, bọ́dá ṣé pàápàá òye kò sọ yé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí ẹ bá gbàgbé kò sọ tẹ́lẹ̀ rárá o hmm. nígbà tí àwọn àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn tí wọ́n rí i pé kó tún fi yẹn mọ́ àbí òye yín ṣé rí tínú mi dùn sí jù òun ni pé àgbàlá Gabriel kan ló fún un níyàwó. ó ní rárá ó ní ìṣòwò. tó bá yẹ pé àgbàlá Gabriel ló fún un níyàwó ìṣù e, mi ìtún nìyẹn ṣùgbọ́n mú ìdí ìfúnra ẹ̀ sọ pé òun lòún ríyàwó tó rẹ̀ wu òun ẹ rí i pé Àgbàlá Gabriel sọ wípé àìmọye àwọn èèyàn tó fẹ́ fẹ́ láti ìlú òyìnbó tí wọ́n sọ ìyẹn mú ìdí tí mú ìdí reject pé òun ò fẹ́ ẹni tó fẹ́ fẹ́ rè so kábà sọ wípé wọ́n yẹn ni tí Àgbàlá Gabriel ń dó tẹ́lẹ̀ tó wá gbé fún hmm. so inú mi dùn sí yẹn hmm. so ó jẹ́ kí inú mi dùn. wèrè kan ní òròjọ́ wèrè kan náà sì ni ó sì dá ẹ̀sùn kẹta ẹ̀sọ̀ sọ̀rọ̀ yìí. gẹ́gẹ́ bí ẹnì mi ṣe sọ síwájú fúnra Muyideen lórí ìyàwó ẹ̀ hmm. ló sì lówó òun hmm. ló mú wá church tán fi ṣe hmm. wedding inú church ló ti rí o. bẹ́ẹ̀ni ọmọ ìjọ ọmọ ìjọ wọn ni. ló ti rí ló ti ní owó òun tó dẹ̀ ti fẹ́ tó dẹ̀ ṣe elaborate wedding. court wedding. mo rántí gbàtà fẹ́ ṣe wedding yẹn gan bí tí wọ́n so màálù mọ̀ wọ́n ṣe fídíò fún Muyideen àti ìyàwó ẹ̀ tó ń dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ra màálù yẹn fún ti pé kó jẹ́ kí tó lè jẹ́ kí eh, ìgbéyàwó kó ní ó sì ṣòrere ṣe mm-hmm. wá rí ọ̀rọ̀ yẹn bí ẹnì kejì mi ṣe sọ mm-hmm. ẹ rí i pé wọ́n ń manage ọ̀rọ̀ yẹn tẹ́ bá ń fọ́lọ̀ láti ìjẹta ìjẹrin tíṣù ti ṣẹlẹ̀ today is Thursday mm-hmm. Sunday Monday Monday morning kan ló kúrò nílé tí wọn ò rí tó fi lọ Bódìjà ẹ wá wò láti gbà yẹn àwọn kan ti tẹ́wọ́ gbà láti tẹ́wọ́ gbọ̀rọ̀ yẹn ẹ rí i pé nínú fídíò tó ṣe láàṣì lára nǹkan tó di pé ó jó ó sọ fún wọn bẹ́ẹ̀ ó lé mi ní Muyideen tí gbogbo yẹn mọ̀ sí Àgbàlá Gabriel Muyideen Àgbàlá Gabriel ọkọ sọ appreciation Saheed Alagere bẹ́ẹ̀ olóhùn mm-hmm. dúpẹ́ òun dúpẹ́ lọ́wọ́ àwọn fans mm-hmm. ṣẹ́nu kálukú ló ní fans ti mm-hmm. oníkálukú ló ní ẹ̀bùn tọ́lọ́hún fún táwọn ẹ̀dẹ̀ ń tap lára ẹ̀ so lánàá yẹn ṣe wọ́n tó ń sọ pé ọ̀rọ̀ zùkù tó fẹ́ sọ ó mì pé ẹ̀rì pọ́n kó nǹkan yẹn sí lọ́pọlọ ni. ṣùgbọ́n tá a bá wò dáadáa ṣé àwọn bloggers ló ń da kínní ìlú ni àbí orí Muyideen ló yí abogun ilé àwọn Muyideen ní ìdààmú ìdè làwọn máìkì wà láyà yìí ẹ ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn èmi kan tiẹ̀ ìgbà tọ́rọ̀ yẹn lọ mò ń ronú kan ní tí mo rò ní pé there was a time tí obìnrin kan jáde tó wà lẹ́jì Àgbàlá Gabriel tó sọ pé owó tó ń gbà kí ló fi ń ṣe ìlú òyìnbó làwọn wà ń bí mm. àwọn ń ṣe bákan àwọn ń jẹ̀yà ni àwọn ń ṣe èmi wà wò pé ìgbà yẹn kò sẹ́ni kò rẹ́ni tó dá lóhùn kò sẹ́ni tó support èmi wà wò pé irú obìnrin yẹn possibly gan kó gan má dúró lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel kó jẹ́ pé àwọn gan wọ́n mọ́nítọ̀ Muyideen yìí because ọjọ́ tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tí Muyideen kú òun lé ọjọ́ yẹn gangan nẹgbẹgbà nẹgbẹ afọlẹ lórí nínú ọjà níbo náà ti rí gbà níbo náà ti rí náà nẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ ní ìdájọ́ ìṣèpọ̀ ti ṣiṣẹ́ yẹn ìṣèpọ̀ ti kó o mẹ́ láti bí ọ̀sẹ̀ kan tẹ́bí wá ti pátí òsì tí ó jẹ mọ́ tó wá lọ sínú ọjà pé dẹ̀mọ́ ìgbàrú. yóò dáa fún ọ tí ó pọ̀ ọ torí wèrè kọ́ ní òròjọ́ o. ìṣèpọ̀ ah, ah. bóyá o ti pé ibi ti pa bí ọ̀sẹ̀ kan tó wá ronú pé jẹ́ kí n lọ inú ọjà jẹ́ lọ́mọ ìgbàrú. that very day that very day òun náà ni wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ láti máa kọ́ fọ́fọ́. ọmọbìnrin tí fídíò yẹn bó ló ṣe jẹ́ àbá wò dáadáa. ẹ àti lè mọ bó ṣe jẹ́. sẹ́rí àti mọ bó ṣe jẹ́ nítorí pé ọ̀rọ̀ ibi kẹ́kẹ́ yín ṣe sọ wọ́n táwọn kìnnìkìnnì yẹn láàrin ẹ̀rẹ́ mo sọ síwájú lẹ́ẹ̀kan ara àwọn tí ó jẹ́ alábàáṣiṣẹ́ Àgbàlá Gabriel máa mọ̀ sọ̀rọ̀ yẹn hmm, nítorí pé bí wọ́n ṣe kúrò nínú ilé méjì kúrò nínú ilé níjọ́ Monday hmm. ó dé Bódìjà market jọ Monday. jọ Monday yẹn náà ni o. a dẹ̀ ti rí ẹni tó ṣe live video fún. tó dẹ̀ ti asáré ru abọ́ sórí. tó dẹ̀ ti ru abọ́ sórí sikini yẹn bẹ̀rẹ̀ sí ní trend ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Hmm. èmi mọ̀ pé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ sí àti ṣubú ìránṣẹ́ Ọlọ́run yìí Ọlọ́run lọ́ba ẹlẹ́sàn ẹ jẹ́ ká máa wo Ọlọ́run nípa ẹnìkan kan nu wa ká máa wo nǹkan tó tún máa tẹ̀lé ọ̀rọ̀ Muyideen yìí nítorí pé tó wáá pé kéèsì Muyideen nìkan ló ṣẹlẹ̀ àlẹ́ sọ hmm. nǹkan tó ń ṣe ó ń ṣoore ó ń lòsòtì bẹ́ẹ̀ lọ́ọ̀tì ló ti ṣe tí ò mọ̀ rí ẹ gbogbo àwọn àpárí olódó gbogbo àwọn àgbàgbà orí tíátà yẹn olóra mọ́tò fún olódó ó stọ́ọ̀kì ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ tó ń tajà olóṣè gbogbo ẹ̀ kọ́dẹ̀ wẹ̀yìn wò etiquette ó ti ṣe fáwọn èèyàn báyẹn báyẹn báyẹn tí ò dẹ̀ wẹ̀yìn wò ó ẹ̀rí pa àwọn kan náà wọ́n ń clamor fún pé kí wọ́n lọ rehabilitate Muyideen hmm. tó mì pé Muyideen pẹ̀lú ghetto tó ẹ̀ pé mo sọ síwájú pẹ̀lú ghetto tó ti gbérí yẹn ó ti affect psychologically hmm. so ó ní di rehab Mm. àtúnṣe àtúnṣe ìgbésí ayé irú nǹkan tí wọ́n lè fi help mi wá àwọn tí wọ́n ń ṣe tán ṣe tiktok fún kó mọ jó kó mọ sọ̀rọ̀ ẹ̀hún ò lè help ẹ̀ mm. tó bá ní ọ pé lóòótọ́ ọfẹ́ fi tinútinú ṣe pé àfẹ́ kó gbòmìnira pé inú bondage ló wà ká agree pẹ̀lú wọn pé inú bondage ló wà pé wọ́n fẹ́ tún lè ayé ẹ̀ ṣe kì í ṣe ká máa gbé social media mm. ká mú lọ síbi tó da tó wá pé donation àwọn náà fẹ́ ṣe fún tọ́mọ́dá àwọn tí ẹlẹ́yinjú àwọn tó fẹ́ gbówó fún kán rehabilitate ẹ̀ kí láìfẹ́ ẹ̀dá kó máa gbé láìfẹ́. ìyàwó ẹ̀ sọ pé òun ò lọ bọ̀dá ìyàwó ẹ̀ lóun ò lọ sẹ́ẹ̀rí ẹ̀gbọ́ ẹ̀gbọ́ ẹ̀gbọ́ ẹ̀ rí pé bí tá a ti ń ágì tẹ́lẹ̀ ká tó wá sórí láìpì yìí a rí àfàwà kan wà níbí ó ní ẹni tí ó ní fàn hmm. tó lè kanna gan hmm. tó fẹ́ yàwó ẹ̀ <laughs> ní sùlọ́kà hmm. tí nǹkan dagun ó níyàwó gan ó kọ̀ fún rẹ̀ ká tó wá ṣe ẹni tí wọ́n kọ́ létí lé ń lo èsì tí fàánù ń dún obìnrin kan ṣe ó jáde lára ọmọ ìjọ ṣe fídíò tẹ bá wò ó ní tá bá tàn náà ní church generator iná yẹn ń tàn lé ṣọ́ọ̀bù mídìn definitely yóò tàn dénú ilé ẹ̀ náà hmm. ẹ ti rẹ́pọ̀ nípa fáànù sára tó ti ṣe ogbẹ̀ tí a ní òun fẹ́ kò nu ilé yẹn hmm. obìnrin ẹ lòun fẹ́ padà sí ẹsẹ̀ àárọ̀ ló tẹnu mọ́. kódà hmm. ló ń lo kówó fún kó mọ̀ fi ta oil. ẹ ṣe wá rí ọ̀rọ̀ obìnrin yẹn pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí torí táwọn èèyàn bá continue láti máa bú Àgbàlá Gabriel kò sígbà tóbìnrin yẹn ò ní padà sẹ́sí àárọ̀. Hmm. àbí kò yẹ yín bọ̀ táwọn èèyàn èmi eh, ò mọ èmi ò mọ báwọn èèyàn wa ṣe ń ẹmọ bó kálukú ṣe ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àgbàgbà Gabriel lórí ọ̀rọ̀ Muyideen ọlọ́mọ yẹn kéèyàn ṣe oore ó wá dìbì hmm. oore yẹn ló fẹ́ dìbì ṣùgbọ́n Ọlọ́run tó gbé Àgbàlá Gabriel kalẹ̀ ó máa gbà á ẹ̀yin kan tẹ̀ ń tẹ̀ ń kọ́ fà wá yìí hmm. ẹ ti ṣe nǹkan kan tí èmi kan sọ pé táwa rí táwa pé pẹ́nu wọ́ọ̀dù àwa náà tiẹ̀ ti wá apologize tó ṣe jẹ́ àbúrò wa ló jẹ́ àlejò yẹ pé tó ṣe òtẹ̀ wa. àti apologize èmi náà ti rí tòótọ́ torí pé wèrè kọ́ ní òròjọ́ wèrè kọ́ ní ọ̀dà tábà ní ká wò ó ìyàwó yẹn sọ̀rọ̀ kan ọkà sẹnupọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn ni ọ̀parí ọ̀rọ̀ yẹn ó ní torí kinní kan lọ́n sọ pé káwọn ọmọ kú ò pọ́ńgbà tí mú ìdí wa sọ pé Àgbàlá Gabriel wa ń dó ìyàwó òun ọ̀rọ̀ yẹn ó rí bákan ẹ mọ̀ pàrọ̀ o ó rí bákan bákan létí ẹ̀yìn gan bá gbọ́. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mm, sí yẹn mm. ẹ rí i pé mo ti sọ lẹ́ẹ̀kan mm. mo ní ọ̀rọ̀ yẹn kò ń ṣe ojú lásán hmm. kí ó tó mo ní kò sọ ó ti lọ rojọ́ lọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat kò sọ pé ń dóyàwó òun o bọ̀ létà tọ̀rọ̀ yẹn ń tó ń lọ òun ni ó tó mú yẹn jáde mọ́ àbí òye yín so ó sọ níbẹ̀rẹ̀ nígbà tí wọ́n kọ́ tó rúgbá lérí ó ní àìní ó ní ìmọ̀tara ẹni nìkan ló jẹ́ kí Àgbàlá Gabriel mọ báyàwó ńlá jọ̀sẹ̀pọ̀. irọ́ o kò sọ bẹ́ẹ̀ yẹn náà yẹn ẹ̀rọ ẹ̀fún ìgbà tó ń bá lérí ohun tó sọ ni wípé pé ìmọ̀tara pé Àgbàlá Gabriel ó ti gba abúlóńgbò pé ó ti gba ilé òun wípé ó ti gba olówó tó donate fún gbọ́ ó ló ti gbà á olóòtú gba ilé o tó sọ ń bẹ̀rẹ̀ nìyẹn torí mo tẹ̀lé wọn. bídè tó padà ṣe. lẹ́tà ló wá sọ yẹn ló ti sọ kó máa nǹkan náà dẹ̀ páyẹn náà bóyá blọ́gà ni òun náà sọ̀rọ̀ ó mọ̀ ó lóun Àgbàlá Gabriel ó lóun ti lọ mínísítà ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel ó lóun ti lọ program lọ́dọ̀ ẹ̀ ó lóun tí wàá jọ ń bọ̀ tipẹ́ ó ní Àgbàlá Gabriel jẹ́ nìkan tí ò tiẹ̀ láìpẹ́ obìnrin gan débi ó ní ṣe ọ̀wọ́n epo ni àbí àìrówó rà tí Agbala Gabriel fi máa dó ìyàwó Muyideen bẹ́ẹ̀ ló dáa tó má yẹn sọ bẹ́ẹ̀ o ó lóun ti mọ̀ tipẹ́ ó ní kí àwọn èèyàn mú ẹnu kúrò lórí láti wá fọ́pọ̀ sí bí Agbala Gabriel ti máa fọ́ dáa fún Ọlọ́run ò lè ṣe yẹn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tabanikawo ṣe rí Agbala Gabriel ó ṣe dáadáa ó gbìyànjú fún àwọn èèyàn àwọn èèyàn ń jìde látara rẹ̀ ṣùgbọ́n kọlọrun máa ṣàánú wa ẹ̀yìn eh, òkè ń gbẹ́ bí ẹni tí tó bá ń sọ̀yàn eh, ṣé ní nǹkan mẹ́ta ni mo fẹ́ kí nǹkan mẹ́ta ni mo fẹ́ kí Àgbàlá Gabriel náà kan ṣàkíyèsí nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí táwọn náà tí Àgbàlá Gabriel fi kọ́gbọ́n torí ìmí àwọn ìmí tó tó ń bọ̀ wájú torí àwọn míì tí wọ́n ti gbéjìde tí wọ́n ti ràn lọ́wọ́ ìpele àkọ́kọ́ ni ìyàwó Àgbàlá Gabriel ìyàwó Muyideen ó kọ́ fẹ́ jẹ́ kí àwọn èèyàn implicate Àgbàlá Gabriel nípa pé bí ó ṣe ń gbọ́dọ̀ yarí pé òun ò pé òun ò tẹ̀lé òun ò tẹ̀lé Muyideen o. irọ́ irọ́ irọ́ ibi mi sọ́kọ̀ pọ̀ wọ̀ tẹ̀lé ibi mi sẹ́ẹ̀kì tí èmi kàn rí ni wípé eh, Àgbàlá Gabriel ní Muyideen ní tí ìyàwó máa lọ rojọ́ ó ní wọ́n máa ń gbọ́ ti ìyàwó òun ju ọ̀dà ẹ mọ̀ kó sọ ó ń lọ. yes normal normal. sẹ́rí normal ní ilé ayé ká má sọ̀rọ̀ ti pásítọ̀ gan ká sọ̀rọ̀ àwọn àgàn tí báyìí tí abaláburo tó níyàwó tí wọ́n dẹ̀ wá rojọ́ fún wa pé àwọn ń jà lójú ìyàwó gẹ́gẹ́ bí bàbá ọkọ tí ò fẹ́ kí àárín ìyàwó àtọkọ dàrú ọkọ nìyẹn ó blame jù ká má sọ spiritual way gan lẹ́tà tó bá kó èèyàn àtàbúrò tó bá jọkọ nìyẹn àtúnṣe bá sọ̀rọ̀ pé ìgbésí ayé tí ẹ̀ fi mọ́ bóbìnrin gbèrè lé ṣùgbọ́n ló ti gba kí o ọlọgba kí ó ní bàbá ti gba kí Àgbàlá Gabriel àti ṣọ́ọ̀bù ẹgbọ́n ìdí tó fi náà gba kí ẹgbọ́n ìdí tó fi náà èrò ẹgbọ́n ẹgbọ́n ẹgbọ́n ṣe rí ẹ̀wọ̀n kó mo ti sọ mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn tí wọ́n mọ Muyideen tipẹ́ wọn wà àtìlà ni wọ́n ń pe orúkọ ẹ̀ ń gbà yẹn so nǹkan tá mọ̀ mọ́ ni pé ó máa ń ta àbájẹ̀bù tìrí ìdàrẹ̀ ìdàn ló máa ń ta pé òun fẹ́ ta lè tèrè owó tó pọ̀ so tó bá ti tajà ní ṣọ́ọ̀bù tó ta sẹ́jà tó ta àwọn nǹkan yẹn yóò mú owó lọ ọba àjẹbù nígbà tí wọ́n gẹ́ẹ̀tù nù kó ń ṣe nǹkan yẹn kò sí ní fowó ọbẹ̀ sílẹ̀ lẹ́tà àgbàrá gẹ́gẹ́ wa ní òkè tó bá rí báyẹn bóyá kíyàwó máa lọ sí ṣọ́ọ̀bù kó máa tajà kágbàrá gẹ́gẹ́ kí mídìí máa bọ̀ nù church káwọn jọ máa ṣiṣẹ́ ìsìn nù church bọ́dẹ̀ ṣe iṣẹ́ ó dẹ̀ fún ní ten thousand every weekend. wọ́n sọ̀rọ̀ kan wọ́n láwọn security náà máa nà wọ́n sọ. ẹ máa gbọ́ àní sẹ́rí wọ́n nà wọ́n nà wọn ò sẹ́rí yẹn ti lọ sẹ́ẹ̀ ẹ máa gbọ́ ẹ máa gbọ́. ó ti láti fìgbà tó lọ́n kó tàjẹ̀bú. ó ní ó ti eh, Àgbàlá Gabriel nígbà tó ń wò pé kí làwọn fẹ́ ṣe láti stop ìjẹ̀bú tó lọ́n ta yẹn. Eh, Àgbàlá Gabriel tó wá sọ fún àwọn security pé kán má jẹ́ kí kó jáde pé kán má jẹ́ kó má jáde ní ẹnu gate kó má jáde lọ kó má torí gbogbo owó tó wà lọ́wọ́ ẹ̀ ó fi ń tàjẹ̀bú ni. so ìyẹn ni àwọn security fi wá tó bá ti fẹ́ jáde àwọn security máa challenge ẹ̀ pé ńbo ló ń lọ. ṣẹ́gẹ̀tẹ̀ ibẹ̀ ló ń ti drag pẹ̀lú àwọn security wọ́n ló di aṣọ mọ́ bu aṣọ so mọ́ àwọn security yẹn lọ́rùn ńlá àwọn yẹn fi nà ẹ̀ náà fi nà àwọn security yẹn fi nà ló jẹ́ kán nìyẹn. lórí iṣu Agbala Gabriel Muyideen èmi ní kátó kọ́ máa sọ ni pé ní sọmísọ mi ni pé àwọn ọmọ Nàìjíríà tí wọ́n jẹ́ olólùfẹ́ Agbala Gabriel kí wọ́n má torí iṣu tó ṣẹlẹ̀ yìí láti stop láti máa jẹ́ kí àwọn èèyàn rí oore gbà. irú mọ́lẹ̀ mo ní mò ń bọ̀ wá interview yín ẹ̀dẹ̀ mo lóye Sunday Igboho àmọ́ dáadáa. àmọ́ ń bọ̀. kò sí wàhálà ẹ ṣe. lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ awuyewuye tí ń lọ lórí ọ̀rọ̀ àgbàlá Gabriel hmm. àti Muyideen àti ìyàwó ẹ̀ ẹ wò mí dáadáa ọ̀rọ̀ ẹ̀rín kọ́ leléyìí kí lẹ́rí sọ sí. ẹ lórí ọ̀rọ̀ àgbàlá Gabriel hmm. àti àti Muyideen hmm. àgbàlá Gabriel ó ṣe dáadáa ní tilẹ̀ tọ́lọ́run torí gbogbo nǹkan tí Àgbàlá Gabriel tó ń ṣe tó ń ṣe fún àwọn èèyàn lọ́tún lọ́sì ogún ojú àwọn èèyàn iná fi ń dáwó ló fi ń ràn àwọn èèyàn lọ́wọ́. èmi ni Muyideen ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Muyideen Àgbàlá Gabriel mo ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn tí wọ́n ṣe fún mi mo dẹ̀ ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fáǹsì Àgbàlá Gabriel fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn tẹ́ ṣe fún mi àti donation lè ṣe fún mi ní gbogbo ìgbà tí mo nílò donation yìí nígbà náà lọ́hùn mo dúpẹ́ o mo mọ̀ lóore o mi ò kì í ṣe aláìmoore o mi ò dẹ̀ kì í ṣe abáramoore jẹ. ọmọ forty years hmm. tèmi yé mi àmọ́ ọjọ́ rẹ̀ ò tí ì tó. kéèyàn wá gbọ́ pé irú owó yẹn tí àwọn èèyàn ṣe wàhálà tí wọ́n ń dá hmm. pé kí ẹni tí ò ní kó lè ní ẹni tí ò wà nípò dáadáa kó lè wà nípò dáadáa owó tí wọ́n ń dá kí wọ́n máa fi ṣe ìranù ó burú. ìranù wo ló fi ń ṣe. ṣé tẹ́tẹ́ tó fi ń ta hmm. ṣé ìṣe ìranù ni. ṣùgbọ́n tẹ bá wò ó wọ́n ti donate fún wọ́n ti bá a kọ́lé he's a married man kí lè rí sí i ṣẹ́yìn lè mú married man kẹ́ mọ́ dá dọ̀bálẹ̀ kẹ́ mọ́ fún lẹ́gba. tó bá ṣe nǹkan tí ò tọ́ o hmm, mhm nǹkan tí ò tọ́ ni pé hmm. n tó ṣe náà ni nǹkan tí ò tọ́. ẹ rántí pé gbogbo àwọn ọmọ nàìjíríà ń wò wá o. bẹ́ẹ̀ ni ọyá mo gbádùn yín lọ. bẹ́ẹ̀ ni nǹkan tí ò tọ́ ló ṣe mhm. kò lẹ́tọ̀ọ́ láti pé kó máa fi irú nǹkan yẹn kó máa fi ta tẹ́tẹ́ kó náà lówó lọ́wọ́ tó bá lówó lọ́wọ́ kó náà tún máa ran èèyàn lọ́wọ́ ni ìdèbí kó máa fi ta tẹ́tẹ́. ẹ rántí pé Muyideen sọ̀rọ̀ kan ó ní kò sí ọ̀rọ̀ tó ń lè sọ hmm. tó máa ta létí ìyàwó òun ó ní ọ̀rọ̀ tí Àgbàlá tó bá ti sọ nìkan ló máa ń tà ẹ má gbàgbé o now gbogbo nǹkan tó bá ti ṣe wọn àdẹ Muyideen ni wọn ẹ̀ṣẹ̀ máa ń náwó tí Muyideen bá wá jí àbúrò yín kí lẹ ṣe. ǹjẹ́ Muyideen sọ pé wọ́n ń náwó tipẹ́tipẹ́ kó tó di pé ọ̀rọ̀ onítẹ́tẹ́ ò ṣe tẹ́tẹ́ ta ló gbọ́ sí yẹn wípé bóyá pé wọ́n ń ná ṣebí ọ̀rọ̀ onítẹ́tẹ́ òun ló bí Àgbàlá Gabriel nínú pé ògùn ojú àwọn èèyàn hmm. òun lọ́mọ ètò fi lọ lẹ́ni ètò fi lọ ta tẹ́tẹ́ bàbá ètò fi lọ ta tẹ́tẹ́. rárá rárá ẹ mọ̀ jáde ọ̀rọ̀ ẹ̀rú o ẹ̀ ń wò mí èmi náà ń wò yín èmi ń gbọ́ èmi ń gbọ́ yín àwọn èèyàn tó wà káàkiri gbọ̀gbàgbà lé àwọn náà ń gbọ́ wa now àwọn tó wà nílùú èyí ló ti yarí wọ́n ní nǹkan tí Àgbàlá Gabriel ṣe ọ̀rọ̀ǹg àwọn tó wà Nàìjíríà wọ́n yarí wọ́n ní nǹkan tí Àgbàlá Gabriel ṣe ọ̀rọ̀ǹg due to wípé Àgbàlá Gabriel fẹnu ara ẹ̀ sọ jáde wípé òun mú pankẹ́rẹ́ tó dáa òun dẹ̀ da dọ̀bálẹ̀ òun dẹ̀ bẹ̀rẹ̀ sí nà ẹ wá fi Àgbàlá Gabriel ẹ wá fi mú ìní sínú sùn yín kọjí àbúrò yín kọjú ẹ̀jẹ̀ yín ẹ má parọ́ o kí lẹ máa ṣe. o ṣe mhm. o dúpẹ́ mhm. nọmba one àgbà eh, Muyideen àgbàlagbà ni. Mhm. ẹ gbà bẹ́ẹ̀. mo gbà bẹ́ẹ̀ fàgbàlagbà ni àmọ́ kò sí ẹ̀dá tí ò lè ṣàṣìṣe nílé ayé kò sí ẹ̀dá ọ̀hún tí ò lè ṣàṣìṣe Àgbàlá Gabriel gan mọ̀ pé yes pé òun ṣàṣìṣe but ara pé owó tí àwọn èèyàn ń dá lọ́tún ló sì tó fi tó fi fẹ́ mọ̀ jẹ́yàn bọ̀ ó tún fi ń ta tẹ́tẹ́ òun ló fà á. wọ́n ti dáwó lọ sáá wọ́n ti bá kọ́lé lọ bàbá wọ́n ti dáwó lọ wọ́n ti bá kọ́lé lọ. àmọ́ pé ó ti dáwó lọ wọ́n ti bá kọ́lé lọ síbẹ̀síbẹ̀ náà tó bá tiẹ̀ tún wá pọ́ bá ṣe bá dáwó bá ṣe bá kọ́lé tó bá wá lówó yẹn rẹpẹtẹ gan kì í sẹ̀ tó fi ta tẹ́tẹ́ ó yẹ kó náà tún ṣèrànwọ́ fáwọn èèyàn ni ọyẹ kí Muyideen sáré bọ ṣe gbà pé Muyideen oríire ọ̀dàrú nínú sọ̀rọ̀ sílẹ̀ sẹ́mi pé kì í ṣe wèrè. Muyideen hmm, hmm ọlọ́run nìkan ló lè òun ló lè ọlọ́run nìkan òun ló lè mọ hmm. bí ọpọlọ rẹ̀ hmm. bó ṣe rí hmm. torí pé ọ̀hìn tọ́lọ́run rán sí òun làgbàlá Gabriel. bẹ́ẹ̀ ni mo gbà bẹ́ẹ̀ mo gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ rántí pé Muyideen ṣe wèrè. ọlọ́run nìkan òun ló mọ ọpọlọ Muyideen torí pé ẹni tó bá ṣe ribiribi báyẹn fún yàn gan náà uh-huh tó bá túyàn sí hóhò hmm. ní kọ̀rọ̀ gan hmm. tó bá ṣèkan dáadáa bá fún yàn hmm. tó bá túyàn sí hóhò ó yẹ kó nǹkan bò ni torí pé ó ti gbé sí ipò tọ́lọ́run rán fún. mú ìdí ọ̀sán pé kọ̀ọ̀ràn lọ́wọ́ rí o. ó yé mi ó yé mi. ọlọ́lá nù ni. bẹ́ẹ̀ ni ó ti máa ń pè ní ọ̀gá òun. bẹ́ẹ̀ni ní fún dáàdì gan ni ń pè. bẹ́ẹ̀ni. ìmọ̀ wípé Muyideen pé forty years ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ló fi fojú hàn pé Muyideen forty years ni. ok now ọkàn mi gẹ́gẹ́ bí ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wípé ẹ mọ̀. ọ̀rọ̀ mi ní àti Àgbàlá Gabriel hmm. tí ẹ̀ bá níyẹn fẹ́ máa dá sí jù ọlọ́mọ yẹ kí yẹn tara gbẹ̀sẹ̀ nítorí pé n tó deep tó ṣẹlẹ̀ láàrin wọn ó yí ọlọ́pàá ju àwọn èèyàn lọ so ah, bíbélì dẹ́rẹ́ ti sọ pé àwọn tó jẹ́ ìrìnsẹ̀ Ọlọ́run ìbéèrè wà fún yín o. àwọn tó jẹ́ránṣẹ́ ọlọ́run fi fún wa gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn láti ṣèdájọ́ wọn ọlọ́run ọba tó pè wọ́n nìkan ló lè ṣèdájọ́ wọn wọ́n ṣe dáadáa o wọ́n ṣe nídàkejì o ọlọ́run ọba tí ó rán wọn ṣẹ́ tí wọ́n ní ó pe àwọn òun wọn ò jíyìn fún iṣu Àgbàlá Gabriel láti gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà láti ìjẹta tó ń fẹ́ mi kọ̀ǹsà kódà fún mi ní sleepless night níjẹta àná because àwa ọmọ nàìjíríà Ah, gúdùn ká máa condemn yẹn tíyẹn bá ń ṣe dáadáa tó bá ṣe àṣìṣe kékeré báyìí àníwọ dáadáa tó ti ń ṣe látẹ̀yìnwá ju pé ká pull ẹ̀ down and most of tẹ bá wò i'm sorry to say tẹ bá wo àwọn tó jẹ́ ẹlẹ́sìn tí kọ́ọ̀lù wọn tí wọ́n rí i pé Àgbàlá Gabriel yìí ti ń trend ó ti ń bùn ju tàwọn lọ wọ́n mọ̀ bínú administration wọ́n sì mọ̀ wá ohun tí yóò fi kọsẹ̀ so wọ́n sì wá rí little mistake yẹn òun ni wọ́n gbámú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ń pẹ̀ náà ìdá gbogbo àwọn dáadáa gbogbo péjì lánàá mo fọ́lọ̀ ẹ̀ dáadáa mo fọbalẹ̀ fọ́lọ̀ ẹ̀ mo dẹ̀ ń ṣíà ẹ̀ ní Facebook mi àwọn dáadáa tó ti ṣe àwọn ìyá kan lábúlé kan ní Ìbàdàn bẹ́ẹ̀ yẹn ó gbẹ́bọ̀ o tó tún lé wọn ṣe àgbọ̀n ká lówó díẹ̀ dẹ́ lóṣogbo ó kọ́lé fún un àwọn actor bàbá lébi oṣù just this morning ó sì transfer five point five million tó raise fún un tí o within three days how many of these bloggers online ni wọ́n lè ṣe báyẹn fáwọn èèyàn tí wọ́n ní follower tó pọ̀ tó báyẹn láàrin two three days tí wọ́n lè raise social amount of money fún ẹni tó need help so àwọn nǹkan tó ti ṣe ti pọ̀ fáwọn èèyàn lóríṣiríṣi ní dáadáa tó bá ṣe mí ó dẹ̀ ti bọ́ sí péjì lánàá ó ti kọ apology ó ti take apology tí àwọn èèyàn dẹ̀ rí gbogbo ẹ̀ náà làwọn náà ń ṣe lánàá so tó bá àfọ́tì pé ó mú ẹgbàá ó ná forty years old tó ń jẹ́ thirty tó ń jẹ́ thirty tí ó bá ṣe rí bẹ́ẹ̀ mo kọ sí Facebook page mi lánàá bẹ́ẹ̀ pé tó bá ṣe rí bẹ́ẹ̀ ká gbà pé ó àfọ́ ti lò tọ́ kò yẹ ká torí pé irú nǹkan tó ṣe yìí ká fi wá máa condemn gbogbo dáadáa tó ti ṣe látẹ̀yìnwá so Ọlọ́run nìkan dẹ̀ ni onídàájọ́ òun nìkan ló máa ń dájọ́ tí ò kì í ṣègbè ní ẹ̀dá àwọn ènìyàn a lè máa wò lórí pé Àgbàlá Gabriel olójàre Muyideen olójàre ṣùgbọ́n lójú Ọlọ́run Ọlọ́run mọ ẹ̀san tí ó san fún oníkálukú bẹ́ẹ̀ wọ́n àwọn tí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ àtàwọn prophetess wọ́n ti ń advice Àgbàlá Gabriel lórí issue yìí advice tèmi náà fẹ́ fún Àgbàlá Gabriel ni pé gbogbo àwọn oore tó bá ti fẹ́ máa ṣe henceforth káwọn náà máa fi ẹ̀mí tọ̀ bẹ́ẹ̀ nìkan tó máa ṣe Holy Spirit máa guide wọn torí àwọn kan wà tó yẹ pé kọ́ọ̀sì ilé wọn èpè ìdílé ègún ègún máa ràn lọ́wọ́ ègún máa jẹ èèyàn ègún máa jẹ àìkú mìíràn tó yẹ pé ẹni tó bá fẹ́ ràn olùrànwọ́ tó fẹ́ ràn lọ́wọ́ gan-an ó jábọ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́mọ yẹn kọ́ yẹ sáyé kàrẹ́ wa then mo tún fẹ́ ká di ọ̀rọ̀ kan múnú ọ̀rọ̀ yìí ni pé a máa rí pé ọ̀rọ̀ yẹn <laughs> Muyideen àti Agbala Gabriel issue ṣẹlẹ̀ Monday Sunday Monday. ẹ ẹ bí tí mo fẹ́ kẹ́ lọ gan-an nìyẹn. àwa lọ stage manager àwọn kan ni wọ́n wọ ọjà Bódìjà nínú ọjà Bódìjà kò sálábàárù wọ́n kàn stage ẹ̀ pé kó gbé páànù sórí kẹ́dẹ̀ ṣe fídíò ẹ̀ kẹ́dẹ̀ fi sọ online. lórí gbàtẹ́mi gan kọ́kọ́ rí bíi tíátà mo pè pé báyà wọ́n ń ṣe fíìmù ntẹ́mi kọ́kọ́ pè ní. ìgbà tí mo rí mo ní láti lọ search fún page Àgbàlá Gabriel ní alẹ́ ìjẹrin yẹn máa send fídíò yẹn pé how far this is true the spokesperson of Agbala Gabriel should come accordingly and react to the video because they believe kò bóyá pé a fi prank ni but later rí pé kí ni yẹn trend bẹ́ẹ̀ kí tí mo fẹ́ kẹ́ wò ni pé láti jọ́ yẹn sí àná yìí just this uh, yesterday morning ni wọ́n open TikTok account fún Muyideen ẹni tí òun lo fóònù nígbà tí Àgbàlá Gabriel rí ní thirteen May twenty twenty three ó sọ fún Àgbàlá Gabriel pé òtítà kò pé ogun tó máa lo fóònù tábàlà wọ́ọ̀dù fídíò yẹn mo ti wò láàárọ̀ yìí ó ní ká lọ wo ó ní ogun tó ń jà òun kò tí ì tó àkó láti lo handphone Àgbàlá Gabriel láti kọ nọ́mbà sí orí pépà chájà tó ń tàgbà yẹn tó fi locate Àgbàlá Gabriel níjọ́ kejì ó sọ fún wa pé ṣé tó ń bá sì wà chọ́ọ̀chì lọ́la ògógóró àti sìgá tó ń bá mu ṣé ò ní máa rùn in church Àgbàlá Gabriel sọ pé tẹ bá ti ń bọ̀ church ẹ má wulẹ̀ mú arákùnrin ẹ wá o sì within a period kò tí ì less than a year now ẹ wo life bóyá change so àsúmì ká lọ pé ẹ ó kọ́lé àwọn nǹkan sọ pé argument kan nìyẹn lọ́la pé orí church ló kọ́ ilé yẹn sí lọ́dọ̀ àwọn group ajílẹ̀yẹ hmm. ó ti kọ́lé fún màá lówó dẹ̀dẹ̀ àwọn kírè náà monitor within two months hmm. ó fọ́nìṣẹ̀ ìyá ẹ̀ ti ń gbébẹ̀ a lot of people náà ló ti ṣe báyà bèjì ọmọ aráyé le gbogbo wọn oríṣiríṣi ó dẹ̀ tún ní gẹ́gẹ́ fún rẹ̀ ó ní àwọn bíi housing estate táwọn máa ń ṣe káàkiri yẹn ó máa ń lẹ̀ tó máa ń kọ́lé tó máa ń hmm. so ó wà eh, eh, so gbogbo àwọn kan yẹn náà wa tó bá ṣe àṣìṣe kékeré wọ́n yẹ ká máa fi yẹn kúrìsífẹ́ ká máa fi yẹn kọ̀ndẹ́mù ẹ̀. ṣùgbọ́n Muyideen wàá sọ̀rọ̀ kan èmi gẹ́gẹ́ tẹ̀ ń wò yìí mo ti bá wọn bú Àgbàlá Gabriel o bíbú tí mo sì bú orí bákan bákan ṣùgbọ́n kárántí wípé ẹnìkan ní í ṣoore ẹnìkan ní mọ bòore jẹ́ ó sì jẹ́ kíkiní yẹn yà mí lẹ́nu Àgbàlá Gabriel ó ti ń ṣoore tipẹ́tipẹ́ tó sì jẹ́ wípé ìyí tó gbé sórí social media àti ìyí tí ò gbé social media gan pọ̀ ṣùgbọ́n ṣé àgbàlá Gabriel ló jẹ̀bi ni àbí Muyideen òun ló jẹ̀bi bàbá ṣé wèrè ni Muyideen ni tẹ bá wò wòye tẹ bá wò ṣe sí Muyideen ṣé wèrè ni. tẹ bá wò ṣe sí Muyideen Muyideen jẹ́ ẹni tí ó ń gbé ní ghetto tẹ́lẹ̀ ẹ tó bá dẹ̀ ń gbé ní ghetto àwọn kankan wà tó máa máa affect ènìyàn psychologically one èèyàn tó mu gbó tó mọtí tí ò rí bí dá sùn sí a lot of things ló máa kó ságbárí tó dẹ̀ máa fẹ́ ti thinking rẹ̀ so bó ṣe ń reason ó máa yàtọ̀ sí ẹni tó wà nọ́mà tó ń gbélé tó dáa tó ń jọjọ tó dáa tó ń rè èèyàn tó dáa bá sọ̀rọ̀ ẹ máa wo àwọn fídíò kan láàárọ̀ mo tún wo fídíò kan lórí péjì Oríyọmí Hamzat ó ṣe interview fáwọn èèyàn wọ́n ní àtìlá gẹ́gẹ́ lórúkọ tí Muyideen jẹ́ látilẹ̀ àtìlá wọ́n ní àtìlá ló máa sọ pé Ọlọ́run pé àtìlá ènìyàn ó dọwọ́ ọlọ́run tí wọ́n ń ta tẹ́tẹ́ inú bọ́ǹkì àwọn bàbá ìjẹ̀bù ló máa ń gbé so ibẹ̀ ló máa ń dúró sí látara ọlọ́run tó máa ń sọ ni pé kò ń ṣe ẹ̀jẹ̀ three direct tó máa wọ́ọ̀tì three hundred thousand tó fi máa ta káàkiri tó ń ta àtàwọn nǹkan yẹn

lẹ́yìn ẹ̀ fi yọ oníkìsẹ́ pé bí ó ṣubú oní kò ṣubú pé sọnù fídíò pé òun ṣubú lẹ́yìn òun fi yọ ó lẹ́yìn ló la gímọ̀ ní eyín lẹ́yìn ẹ̀ fi yọ ń gbà yẹn. so bàtọ́ náà ìbínú náà tó lọ́ọ́ fẹ́ gbọ̀ mìíràn sí fine táǹkọ̀ ojú kúrò dọ̀ Àgbàlá Gabriel wọ́n ti open tiktok account fún tiktok account yẹn náà lè dòwò àwọn blogger tí wọ́n mú sí ìtàn ní Àgbàlá Gabriel mọ̀ sí mọ́ they should go ahead now ká wo bí life náà ṣe máa rí àǹṣọ́ lọ́hùn o àǹṣọ́ lọ́hùn ọlọ́run so èmi wá fẹ́ kẹ́ àwọn ọmọ tí wọ́n ń kọ̀ndẹ́mù Agbala Gabriel káwọn náà dìde support kí wọ́n tún láì fún Muyideen ṣe àtàwọn others tá a bá tó lè ṣe bẹ́ẹ̀ mo ti post ẹ̀ sí Facebook lánàá. ẹ bá ti lọ bàbá lórí ọ̀rọ̀ Muyideen gbogbo àgbáyé ọjọ́ ọmọ wò wá ni lórí àtẹni tí ó tẹkùn àtẹni tí ó rẹkùn wọ́n jọ máa wò lọ́ọ̀kan ni kí lẹ́rì sí. ní ọkàn tèmi ò ní pé kí àwọn èèyàn tí wọ́n ń bínú pẹ̀lú Àgbàlá Gabriel kán ro dáadáa tó ti ṣe sẹ́yìn o kò sí ẹni tí ò lè láṣìṣe láyé ẹni tó jẹ́ tó jẹ́ mùsùlùmí ó ń láṣìṣe ẹni tó jẹ́ kírísítẹ̀ ó ń láṣìṣe kò sẹ́ni tí ò lè láṣìṣe kí wọ́n fọwọ́ wọ́nú kí wọ́n gbé pé òun gángan fún ara ẹ̀ gángan ti ó ti sọ̀rọ̀ ó ti apologize pé ká má bínú. bẹ́ẹ̀ ni ẹ pé ká má bínú. kí ló tún wá kù bíi pé àfi kí gẹ́lẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ ń sìn àwọn tí wọ́n post nǹkan tí ò da pẹ̀lú ẹ̀ pẹ̀lú Muyideen hmm. káà náà òdìdí ìrànlọ́wọ́ fún tó bá kò ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel tó bá kò mbẹ́ ká ìdí ìrànlọ́wọ́. gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà lórí ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel lọ́wọ́ tá a wà yìí ta ló fẹ́ ràn ràn sáré tó lè ràn Muyideen lọ́wọ́ tọ́jú ọmọ Nàìjíríà kó jáde síta t'abara tabarẹ́ni tó lè ràn lọwọ bí Àgbàlá Gabriel ṣe ràn lọwọ ìbádà ọpọlọpọ àwọn kan ti àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ń sọ wípé kí lọ ta lé Muyideen tí ń bẹ ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel bọ́dà mi ẹ mọ̀ bọ̀ wọ́n ní ká lọ tà á mo mọ̀ pé ẹ má lọ ẹ má lọ mi ah. mo ní program láwa ẹ ní orúkọ tèmi ni ọláníyà ti ọ̀rọ̀ Àgbàlá Gabriel yóò jẹ́ ti ń bọ̀ gímáìndì mi látìgbà tí mo ti ń gbọ́ kò jẹ́ kínú mi dùn because tàwa rí àwọn tí wọ́n ń ṣe dáadáa báyìí tí àwa ń fi ibi san oore fún wọn báyìí àwọn tó jálàánú ènìyàn ò ní pọ̀ mọ́ àwọn tó máa ṣàánú èèyàn wọn ò ní pọ̀ mọ́ because ẹ̀rù á máa bà àwọn èèyàn láti ṣoore ẹ̀rù á máa ba àwọn èèyàn oore ṣíṣe á máa dẹ́rù bà wọ́n pé sáwọn ò ní jẹ̀bi báyìí so ọ̀rọ̀ rẹ̀ yẹn inú mi ò dùn. ẹ ṣé wèrè ni Muyideen ni. èmi ò lè pé. bọ̀dá mi sọ pé ó mọ ọtí. èmi ò èmi ò lè pé Muyideen ni wèrè because ní day one torí mo ń follow wọn bó ṣe mú Muyideen bó ṣe mú Muyideen kò sẹ́ni tó máa rí Muyideen bó ṣe dress bó ṣe rí tí ò ní sọ pé irú èèyàn wo leléyìí bẹ́ẹ̀ ni náà tí ò ní pè ní bóyá èèyàn kan tí o nọ́mà tó ní mental disorder dandan ni mhm. because èèyàn bá rí even though gan Àgbàlá Gabriel jẹ́ èèyàn tó máa ń kó èèyàn mọ́ra ni ẹlòmíì ò ní jó súnmọ́ òun hmm. ìyẹn rú mú ìdí yẹn hmm. a máa rẹ̀ èèyàn tí ò ní jó súnmọ́ òun rárá hmm. so èmi ò lè pè é wèrè mi ò rẹ̀ pé kì í ṣe wèrè so Ọlọ́run nìkan ni ó yé lọ́rọ̀ ẹ̀ yé. ṣùgbọ́n tẹ́ ẹ bá wò ó nǹkan tágbàlá Gabriel ṣe wọn ló ti apologize hmm, ṣẹgbàpọ̀ jẹ̀bi lórí pé mo nà nípa nkẹ́rẹ́ dáadáa. ẹ ṣe rí hmm. akàn akàn change ọ̀rọ̀ yẹn ni hmm. akàn change yẹn ni because ó nà ó sì wá jẹ́ nínà yẹn nínà yẹn ní gbogbo èèyàn wá dúró lé lórí ah, ìgbà tó lọ mú wá àti ẹ̀rí èèyàn tó. Mm. tó sọ̀rọ̀ pé kí ló dé tó lọ mú wa kò yóò mú wa hmm. mọ̀rí náà tó nà hmm. Àgbàlá ti rí ó ti rí Muyideen hmm. bí ọmọlẹ́yìn rẹ̀ ó ti rí bí rẹ̀ so tó bá dẹ̀ wá wò pé ohun tó ṣe yìí gẹ́gẹ́ bí ẹ bí bí ẹlẹ́ran ara èèyàn ó lè wú pé tó ń bá bá wí bóyá ó tiẹ̀ lè change. ó ní o. ẹ wàá rí i pé hmm. Àgbàlá Gabriel sọ pé ẹ̀ẹ̀kan tó máa nà rí nìyẹn Muyideen sọ pé ọ̀sẹ̀sẹ̀ máa nà òun hmm. bọ́ọ̀rọ̀ yìí hmm. ẹ rí i pé láwọn kìíní. ṣùgbọ́n mo fẹ́ béèrè béèrè kan ìbéèrè yẹn mo mọ̀ pé yóò máa ta ogun àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò máa ta wọ́n tẹsẹ̀ nínú wọn ìyàwó Muyideen bàbá nígbà tí ìyàwó Muyideen tí Oríyọmí Hamzat ní kí pé kó lọ ó ní ẹ má jẹ́ kí n tẹ̀lé gbogbo alágbọ́. tí ó yẹ kó Muyideen wa ní kó tẹ̀lé òun tí ó bá jẹ́ wípé nǹkan kan wà torí nínú awuyewuye tá à ń gbọ́ ni wípé ó ṣeé ṣe kí Agbala Gabriel bá ìyàwó Muyideen sùn nínú ó ṣeé ṣe mo sọ o Muyideen náà dẹ̀ fẹ́nu ara ẹ̀ sọ ó ní kí lẹ rí sọ̀rọ̀ yẹn. sẹ́rí Muyideen hmm. ẹ rí pé mo sọ̀rọ̀ kankan yìí sìn hmm. lọ́rọ̀ yẹn ti ta wọn. Hmm. bọ́dá mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ ní o. sẹ́rí nígbà tí Muyideen tó kọ́kọ́ wá tí eh, Alhaji Oríyọmí Hamzat tó mú wá sí ọ̀dọ̀ àgbàlá Gabriel mm-hmm. àbí àgbàlá Gabriel ló lọ bá Oríyọmí ẹ rí i pé kò ròyìn mẹ́jọ pé ń bá mm-hmm. sùn mm-hmm. ẹnu pọ́ ń nà mí wọ́n ẹwẹ̀ ẹ̀yìn mi nínà sí lè jẹ́ kí kò ṣèyàn òun ló sọ ó tún di báyájọ́ kejì àbíjọ́ kẹta kí Muyideen tó sọ wípé ó ń báyàwó òun sùn ni ẹ rí i pé plan work ni. Hmm, bọ́dá ṣé pàmò ọ̀rọ̀ yẹn kò sọ yẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí ẹ bá gbàgbé hmm. kò sọ tẹ́lẹ̀ rárá o hmm. nígbà tí àwọn àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn tí wọ́n rí i pé kó tún fi yẹn mọ́ àbí òye yín ṣe rí ojúlù mi dùn sí jù òun ni pé Àgbàlá Gabriel kan ló fún un níyàwó. ó ní rárá ó ní ìṣó. tó bá yẹ pé Àgbàlá Gabriel ló fún un níyàwó e, isu mi ìtún nìyẹn ṣùgbọ́n mú ìdí ìfúnra ẹ̀ sọ pé òun lòún ríyàwó òun tó rẹ̀ wu òun hmm. ẹ rí i pé Àgbàlá Gabriel sọ wípé àìmọye àwọn èèyàn tó fẹ́ fẹ́ láti ìlú òyìnbó tí wọ́n sọ ìyẹn Muyideen tí Muyideen reject pé òun ò fẹ́ ẹni tó fẹ́ fẹ́ rè so kábà sọ wípé wọ́n yẹn ni tí Àgbàlá Gabriel ń dó tẹ́lẹ̀ eh, tó wá gbé fún un hmm. so inú mi dùn sí yẹn hmm. so ó jẹ́ kí inú mi dùn. wèrè kan ní òròjọ́ wèrè kan náà sì ni ó sì dá ẹ̀sùn kẹta ẹ̀sọ̀ sọ̀rọ̀ yìí. Eh, gẹ́gẹ́ bí eh, ẹni kejì mi ṣe sọ síwájú fúnra Muyideen lóríyàwó ẹ̀ hmm. ló sì lówó òun hmm. ló mú wá church tán fi ṣe wedding. inú church ló ti rí o. bẹ́ẹ̀ni ọmọ ìjọ ọmọ ìjọ wọn ni. ló ti rí ló ti ní owó hmm. tó dẹ̀ ti fẹ́ tó dẹ̀ ṣe elaborate wedding. court wedding. mo rántí gbàtà fẹ́ ṣe wedding yẹn gan ibi tí wọ́n so màálù mọ̀ wọ́n ṣe fídíò fún Muyideen àtìyàwó ẹ̀ tó ń dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ra màálù yẹn fẹ́ fún ti pé kó jẹ́ kí tó lè jẹ́ kí eh, ìgbéyàwó kó ní ó sì sòrèrè ṣe wá rí ọ̀rọ̀ yẹn bí ẹnì kejì mi ṣe sọ ẹ rí i pé wọ́n stage manage ọ̀rọ̀ yẹn tẹ́ bá ń fọ́lọ̀ láti ìjẹta ìjẹrin tíṣù ti ṣẹlẹ̀ today is Thursday Sunday Monday Monday morning kan ló kúrò nílé tí wọn ò rí tó fi lọ Bódìjà ẹ wá wò láti gbà yẹn àwọn kan ti tẹ́wọ́ gbà àti tẹ́wọ́ gbọ̀rọ̀ yẹn ẹ rí i pé nínú fídíò tó ṣe láàṣì lára nǹkan tó rí kó jó ó sọ fún wọn bẹ́ẹ̀ ó lé mi ní Muyinde tí gbogbo yẹn mọ̀ sí Àgbàlá Gabriel Muyinde ọkọ sọ appreciation sábàlá gẹgbẹ ó lóun dúpẹ́ òun dúpẹ́ lọ́wọ́ àwọn fans mm-hmm. ṣẹrun kálukú ló ní fans tiẹ̀ mm-hmm. oníkálukú ló ní ẹ̀bùn tọ́lọ́run fún mm-hmm. táwọn ẹdẹ ń tàpù lára ẹ ṣẹtigẹẹti so lánàá yẹn ṣe wọn tún sọ pé ọ̀rọ̀ ṣùkù tó fẹ́ sọ ó mì pé ẹrí pọn kó nǹkan yẹn sí lọ́pọlọ ni. ṣùgbọ́n tàbá wò dáadáa ṣé àwọn bloggers ló ń da kínní ìlú ni àbí orí mú ìdí ìlò yìí àbògùn ilé àwọn mú ìdí ìdààmú ìdí làwọn báìkì wà láyà yìí ẹ ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn èmi kan tiẹ̀ gbàtọ́rọ̀ yẹn ló mò ń ronú kan lójú mo rò ní wípé yàwó ṣe táìmù tí obìnrin kan jáde tó wà lẹ́jì Àgbàlá Gabriel tó ń sọ pé owó tó ń gbà kí ló fi ń ṣe ìlú òyìnbó làwọn wà ń bí àwọn ń ṣe bákan àwọn ń jẹ̀yà ni àwọn ń ṣe èmi wà wò pé ìgbà yẹn kò sẹ́ni kò rẹ́ni tó dá lóhùn kò sẹ́ni tó support ẹ̀ èmi wà wò pé irú obìnrin yẹn possibly gan kó gan má dúró lórí ọ̀rọ̀ Agbala Gabriel hmm. ó jẹ́ pé àwọn gan wọ́n mọ́nítọ̀ Muyideen yìí because ọjọ́ tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tí Muyideen kú òun lé ọjọ́ yẹn gangan náà gbé gbá náà gbé abọ́lé lórí nínú ọjà níbo náà ti rí gbá níbo náà ti rí náà dẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ ní ìdájọ́ ìṣepọ̀ ti ṣiṣẹ́ yẹn ìṣepọ̀ ti kó mẹ́rin láti bí ọ̀sẹ̀ kan tẹ́bí wá ti pátí òsì tí ó jẹ mọ́ tó wá lọ sínú ọjà pé dẹ̀ mọ́ ìgbà rú. yóò dáa fún ọ tí ó pọ̀ ọ torí wèrè kọ́ ní òròjọ o. Ah! ìṣepọ̀ yóò ti pé ibi tí wá bí ọ̀sẹ̀ kan tó wá ronú pé jẹ́ kí n lọ ọjà jẹ́ lọ́mọ ìgbà rú. that very day that very day òun náà ni wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ ọmọbìnrin tí fídíò yẹn bó ló ṣe jẹ́ àbá dáadáa. ẹ àti lè mọ bó ṣe jẹ́. sẹ́rí àti lè bó ṣe jẹ́ nítorí pé ọ̀rọ̀ ibi kẹ̀kẹ́ yín ṣe sọ wọ́n táwọn kìnnìkìnnì yẹn láàrin ẹ̀rẹ́ ìpín sọ síwájú lẹ́ẹ̀kan ara àwọn tí ó jẹ́ alábàáṣiṣẹ́ Àgbàlá Gabriel máa mọ̀ sọ̀rọ̀ yẹn. Hmm. nítorí pé bí wọ́n ṣe kúrò nínú ilé mídìí kúrò nílé níjọ́ Monday hmm ó dé bódìjà market jọ monday. jọ monday yẹn náà ni o. adẹ̀tìrẹ́ tó ṣe live video fún. tó dẹ̀ ti aṣáré ru abọ́ sórí. tó dẹ̀ ti ru abọ́ sórí sìkìní ẹ̀ bẹ̀rẹ̀ sí ní trend ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run. Hmm. èmi mọ̀ pé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ sí àti ṣubú ìránṣẹ́ ọlọ́run yìí ọlọ́run lọ́ba ẹlẹ́sàn ẹ jẹ́ ká máa wo ọlọ́run nípa ènìyàn kan nu wa ká máa wo nǹkan tó tún máa tẹ̀lé ọ̀rọ̀ Muyideen yìí nítorí pé tó wáá pé kéèsì Muyideen nìkan hmm. ló ṣẹlẹ̀ àdìsọ́pẹ́ Àgbàlá Gabriel nǹkan tó ń ṣe ó ń ṣoore ó ń lòsòtì bẹ́ẹ̀ elot ló ti ṣe tí ò mọ̀ rí ẹ gbogbo àwọn àpárí olódó gbogbo àwọn àgbàgbà orí tíátà yẹn olóra mọ́tò fún olódó ó stọ́ọ̀kì ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ tó ń tajà olóṣè gbogbo ẹ̀kọ́ dẹ̀ wẹ̀yìn wò etiquette ó ti ṣe fáwọn èèyàn báyẹn báyẹn báyẹn tí ò dẹ̀ wẹ̀yìn wò ó ẹ̀rí pa àwọn kan náà wọ́n ń clamor fún pé kí wọ́n lọ rehabilitate Muyideen tó hmm. mì pé Muyideen pẹ̀lú ghetto tó ẹ̀ pé mo sọ síwájú pẹ̀lú ghetto tó ti gbérí yẹn ó ti affect psychologically hmm. so ó ní di rehab àtúnṣe àtúnṣe ìgbésí ayé irú nǹkan tí wọ́n lè fi yẹ mi wá àwọn tí wọ́n ń ṣe tán ṣe tiktok fún kó mọ jó kó mọ sọ̀rọ̀ ẹ̀hún ò lè yẹ pẹ̀ hmm. tó bá ní pé lóòótọ́ ọfẹ́ fi tinútinú ṣe pé àfẹ́ kó gbòmìnira pé inú bondage ló wà ká agree pẹ̀lú pé inú bondage ló wà pé afẹ́ tún lè ayé ẹ̀ ṣe kì í ṣe ká máa gbé social media ká mú lọ síbi tó da tó wá pé donation àwọn náà fẹ́ ṣe fún tọ́mọ́lá àwọn tí ẹlẹ́yin tó àwọn tó fẹ́ gbówó fún kán rehabilitate kí láìfẹ́ ẹ̀dá kó máa gbé láìfẹ́. ìyàwó ẹ̀ sọ pé òun ò lọ bọ̀dá ìyàwó ẹ̀ lóun ò lọ ṣe rí ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹ rí pé ibi tá a ti ń ágì tẹ́lẹ̀ ká tó wá sórí láìpì yìí a rí àfàwà kan wà níbí ó ní ẹni tí ó ní fàn hmm. tó lè kanna gan hmm. tó fẹ́ yàwó ẹ̀ hmm. ní sùlọ́kà tí nǹkan dagun ó níyàwó gan ó kọ̀ fún rẹ̀ ká tó wá ṣe ẹni tí wọ́n kọ́ létí lé ń lo èsì tí fàánù ń dún obìnrin kan ṣe ó jáde lára ọmọ ìjọ ṣe fídíò tẹ bá wò ó ní tá bá tàn náà ní church generator iná yẹn ń tàn lé ṣọ́ọ̀bù mídìn definitely yóò tàn dénú ilé ẹ̀ náà hmm. ẹ ti rẹ́ pé ó ti gba fáànù sára tó ti ṣe ogbẹ̀ tí a ní òun rẹ́ kò nu ilé yẹn hmm. obìnrin lòun fẹ́ padà sí ní ẹsẹ̀ àárọ̀ ló tẹnu mọ́. Hmm. ó dẹ̀ ló ń lo kówó fún kó mọ̀ fi ta ọ́ìlì. ẹ ṣe wá rí ọ̀rọ̀ obìnrin yẹn pẹ̀lú bí nǹkan ṣe lọ yìí torí táwọn èèyàn bá kọ̀ǹtínú láti máa bú Àgbàlá Gabriel kò sígbà tóbìnrin yẹn ò ní padà sẹ́sí àárọ̀. Hmm. àbí kò yẹ yín bọ̀ táwọn èèyàn èmi eh, ò mọ èmi ò mọ báwọn èèyàn wa ṣe ń ẹmọ bó kálukú ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àgbàgbà Gabriel lórí ọ̀rọ̀ Muyideen ọlọ́mọ yẹn kéèyàn ṣe oore ó wá dìbì hmm. oore yẹn ló fẹ́ dìbì ṣùgbọ́n Ọlọ́run tó gbé Àgbàlá Gabriel kalẹ̀ ó máa gbà á ẹ̀yin kẹ́tẹ́ ń tẹ̀ ń tẹ́ ń kọ́ fà wá yìí ẹ ti ṣe nǹkan kan tí èmi gan sọ pé tàwa rí i tàwa sọ pé gbẹ́nu wo tó ṣe jẹ́ àbúrò wa ló jẹ́ àlejò yẹ pé tó ṣe ò tẹ̀wá náà. àti apologize èmi náà ti rí tòótọ́ torí pé wèrè kọ́ ní òròjọ́ wèrè kọ́ ní ọ̀dà tá a bá ní ká wò ó ìyàwó yẹn sọ̀rọ̀ kan ọkà sẹnupọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn ni ọ̀parí ọ̀rọ̀ yẹn ó ní ó ní torí kinní kan lọ́ọ́ fẹ́ sọ fún káwọn ọmọ kú ò bọ́ ńgbà tí mú ìdí wa sọ pé Àgbàlá Gabriel wa ń dó ìyàwó òun. ọ̀rọ̀ yẹn ó rí bákan ẹ má parọ́ o ó rí bákan bákan létí ẹ̀yìn gan bá gbọ́. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mm. sí yẹn mm. ẹ rí pé mo ti sọ lẹ́ẹ̀kan mm. mo ní ọ̀rọ̀ yẹn kò ń ṣe ojú lásán kí ó tó mo ní kò kọ́kọ́ sọ ó ti lọ rojọ́ lọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat kò sọ pé ń dóyàwó òun o bọ̀ tó ń lọ òun ni ó tó mú yẹn jáde mọ́ àbí òye yín so. ó sọ níbẹ̀rẹ̀ nígbà tí wọ́n kọ́ tó rúgbálẹ́rí bọ́bọ̀ bí wọ́n bọ́bọ̀ bí wọ́n ó ní àìní ó ní ìmọ̀tara ẹni nìkan ló ah. jẹ́ kí Àgbàlá Gabriel mọ báyàwó ńlá jọ̀sẹ̀pọ̀. irọ́ àwọn kò sọ bẹ́ẹ̀ yẹn náà yẹn ẹ̀rọ ìgbà tó ń bá lérí ohun tó sọ ni wípé pé ìmọ̀tara pé Àgbàlá Gabriel ó ti gba abúlóńgbò eh, pé ó ti gba ilé òun wípé ó ti gba olówó tó ń donate fún gbọ́ ó ló ti gbà á olóòtú gba ilé o tó sọ ń bẹ̀rẹ̀ nìyẹn torí mo tẹ̀lé wọn. fídíò yìí tó sọ yẹn ló ń báyà wò ó. máa náà dẹ̀ báyẹn náà bóyá blogger ni òun náà sọ̀rọ̀ ó lóun mọ̀ ó lóun mọ Àgbàlá Gabriel ó lóun ti lọ mínísítà ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel ó lóun ti lọ program lọ́dọ̀ ẹ̀rì ó lóun ti wá jọ ń bọ̀ tipẹ́ ó ní Àgbàlá Gabriel jẹ́ nìkan tí ò tiẹ̀ láìpẹ́ obìnrin gan débi ó ní ṣe ọ̀wọ́n epo ni àbí àìrówó rà tí Àgbàlá Gabriel fífi mọ̀ dó ìyàwó Muyideen bẹ́ẹ̀ ló dáa tó máa yẹn sọ bẹ́ẹ̀ o ó lóun ti mọ̀ tipẹ́ ó ní kí àwọn èèyàn mú ẹnu kúrò lórí láti wá fọpọ sí bí Àgbàlá Gabriel sí máa fọ́ dáa fún Ọlọ́run ò tẹ̀lé ṣe yẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tabaníkà wo ṣe rí Àgbàlá Gabriel ó ṣe dáadáa ó gbìyànjú fún àwọn èèyàn àwọn èèyàn ń jìde látara rẹ̀ ṣùgbọ́n kọlọrun máa ṣàánú wa èèyàn kì í gbẹ́ bí ẹni tí tó bá ń sọ̀yàn ṣé ní nǹkan mẹ́ta ni mo fẹ́ kí nǹkan mẹ́ta ni mo fẹ́ kí Àgbàlá Gabriel náà kan ṣàkíyèsí nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí táwọn náà fi tí Àgbàlá Gabriel fi kọ́gbọ́n torí ìmí àwọn ìmí tó tó ń bọ̀ wájú torí àwọn míì tí wọ́n ti gbé jìde tí wọ́n ti ràn lọ́wọ́ ìpele àkọ́kọ́ ni ìyàwó Àgbàlá ìyàwó Muyideen ó kọ́ fẹ́ jẹ́ kí àwọn èèyàn implicate Àgbàlá Gabriel nípa pé bí ó ṣe ń bó ṣe ń yarí pé òun ò pé òun ò tẹ̀lé òun ò tẹ̀lé mú ìdí o. irọ́ irọ́ irọ́ ibi mi sọ́kọ̀ wọ̀ tẹ́lẹ̀ ibi mi sẹ́ẹ̀kì tí èmi kan rí ni wípé Àgbàlá Gabriel ni mú ìdí ni tí ìyàwó má lọ rojọ́ ó ní wọ́n máa ń gbọ́ ti ìyàwó ìyàwó ju bọ̀dà ẹ mọ̀ kó sọ tó ń lọ. yes normal normal. sẹ́rí normal ní ilé ayé ká má sọ̀rọ̀ ti pásítọ̀ gan ká sọ̀rọ̀ àwọn àgàn tí a báyìí tí abaláburo tó níyàwó tí wọ́n dẹ̀ wá rojọ́ fún wa pé àwọn ń jà lójú ìyàwó gẹ́gẹ́ bí bàbá ọkọ tí ò fẹ́ kí àárín ìyàwó àtọkọ dàrú ọkọ nìyó blame jù ká má sọ spiritual way gan létà tó bá kó èèyàn àtàbúrò tó bá jọkọ nìyàn àtúnṣe bá sọ̀rọ̀ pé gbèsè ayé tí ẹ fi mọ́ bóbìnrin gbèrè lè ṣùgbọ́n ló ti gba kí o ló gba kí o ọlọgba kí ó ní bàbá ti gba kí Àgbàlá Gabriel àti ṣọ́ọ̀bù ẹgbọ́ ìdí tó fi lọ́gba kí ẹgbọ́ ìdí tó fi lọ́gba èrò ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ṣe rí ẹ̀wọ̀n kó mo ti sọ mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn tí wọ́n mọ Muyideen tipẹ́ wọn wà àtìlà ni wọ́n ń pe orúkọ ẹ̀ ń gbà yẹn so nǹkan tán mọ̀ọ́mọ́ ni pé ó máa ń ta àbá Ìjẹ̀bú tìrí dàdẹ̀ ìdàn ló máa ń ta pé òun fẹ́ ta kó lè tèrè owó tó pọ̀ so tó bá ti tajà ní ṣọ́ọ̀bù tó ta sẹ́jà tó ta àwọn nǹkan yẹn yóò mú owó lọ bàbá àjẹbù nígbà tí wọ́n gẹ́ẹ̀tù nù pò ń ṣe nǹkan yẹn kò sí ní fowó ọbẹ̀ sílẹ̀ lẹ́tà àgbàrá gẹ́gẹ́ wa ní òkè tó bá rí báyẹn bóyá kíyàwó máa lọ sí ṣọ́ọ̀bù kó máa tajà kágbàrá gẹ́gẹ́ kí mídìí máa bọ̀ nù church káwọn máa ṣiṣẹ́ ìsìn nù church kọ́dẹ̀ ṣiṣẹ́ ó dẹ̀ fún ní ten thousand every weekend. wọ́n sọ̀rọ̀ kan ó láwọn security náà máa nà. wọ́n sọ. ẹ máa gbọ́. àní sẹ́ni wọ́n nà wọ́n nà wọn ò nà sẹ́ni yẹn ti lọ sẹ́ẹ̀ ẹ máa gbọ́ ẹ máa gbọ́. ó ti rántí fún ìgbàdàn lọ́nkọ́ ó tàjẹ̀bú ó ní ó ti eh, Àgbàlá Gabriel nígbà tí wọ́n wò pé kí làwọn fẹ́ ṣe láti stop ìjẹ̀bú tó lọ́n ta yẹn eh, Àgbàlá Gabriel ti wá sọ fún àwọn security pé kán má jẹ́ kí kó jáde pé kán má jẹ́ kó má jáde ní ẹnu géètì kó má jáde lọ kó má dorí gbogbo owó tó wà lọ́wọ́ ẹ̀ ó fi ń tàjẹ̀bú ni so ìyẹn ni àwọn security fi wá tó bá ti fẹ́ jáde àwọn security máa challenge ẹ̀ pé ńbo ló ń lọ ṣẹ́gẹ̀tẹ̀ ibẹ̀ ló ń ti drag pẹ̀lú àwọn security wọ́n ló di aṣọ mọ́ bu aṣoṣo mọ́ àwọn security yẹn lọ́rùn ńlá àwọn yẹn fi nà ẹ̀ náà fi nà àwọn security yẹn fi ah, nà ló jẹ́ kán nìyẹn. lórí iṣu Agbala Gabriel Muyideen ah, èmi ní kẹ́tù kọ́ máa sọ ni pé ní sọmísọ mi ni pé àwọn ọmọ Nàìjíríà tí wọ́n jẹ́ olólùfẹ́ Agbala Gabriel kí wọ́n má torí iṣu tó ṣẹlẹ̀ yìí láti hmm. stop láti ma jẹ́ kí àwọn èèyàn rí oore gbà through Agbala Gabriel Agbala Gabriel rẹ̀ ti máa kọ́ ẹ̀kọ́ kan àbí kejì nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí ṣẹlẹ̀ iṣu yẹn tabaríkà máa prolonge lọ ó ti yín a máa sọ àwọn ọ̀rọ̀ tó yẹ pé ẹ̀ páyé ọ̀tọ̀ ni sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀tọ̀ ni sọ̀rọ̀sọ̀rọ̀ ṣètìgẹ́t tẹ́bàdẹ̀ wọ àwọn bloggers yẹn látara ní ìsìn náà tí wọ́n post nínú tí blogger kan bá post ní blogger mi ò ti rí oná tó fi trend so mo ṣe rí blogger kan lánàá mo mélòó mélòó wákà àbí ní orúkọ woman yẹn tó jẹ́ blogger ó tiẹ̀ padà tó ń fẹ́ máa tó àṣírí àwọn kankan lọ́ọ̀nláì pèsè wọ tí wọ́n gbé oúnjẹ fún tó lọ sàṣẹ́bì kan tó kó gbẹran ìwọ náà tún gbẹnu sí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel àbí ìwọ tó yẹ pé òun yàn ẹ mọ rú àwọn kan yẹn ah, tó ó mì pé ẹ tí ó bá ń sinwó ẹ̀kọ́ lásìjù yóò rẹ̀ tí ẹ̀jẹ̀ lówó àgbàdo sọtiẹ́ bó ṣe rí lẹ́dí kan lánàá mo kàn ní mo rẹ́rìn ó lọ mú old picture Àgbàlá Gabriel ó post ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ó post recent picture sẹ́gbẹ̀ẹ́ kí ni ìyẹn ní í ṣe ṣé bẹ́ẹ̀mì gẹ́gẹ́ bí mo bá yín sọ̀rọ̀ ṣe rí ní ten years ago kí mo ṣe rí báyìí so ó mì pé ìyá okálùkù náà mọ upgrade sí tí ò bá ṣiṣẹ́ pásítọ̀ tí ò ṣiṣẹ́ kan dandan lùkù lùkù ẹ̀ dandan kó tí kéde mímọ́ so mo bi àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Àgbàlá Gabriel worldwide kí wọ́n má torí irú nǹkan tó ṣẹlẹ̀ yìí lọ́nà àwọn máa stop orí ṣe mo tẹ̀ sọ lẹ́ẹ̀kan náà kí Àgbàlá Gabriel káwọn náà kàn máa jẹ́ kí ẹ̀mí mímọ́ kó máa gáìdì wọn pẹ̀lú àwọn nǹkan tí wọ́n bá fẹ́ ṣe àwọn kan wà tó pé wọ́n ṣe é ṣe láàánú tí wọ́n ṣe é ṣe lórí èmi àti kejì mi sọ dáadáa lánàá àwọn kan wà tí wọ́n pé tẹ́ bá lè fẹ́ ṣe wọ́n lóore gan ẹ̀yin gan ẹ máa rí dáǹfọ̀ látara wọn so ọlọ́run jẹ́ kó bàjẹ́ ọlọ́run tún mọ àwọn ọmọ fún Àgbàlá Gabriel ṣe ọlọ́run tún mọ ọmọ lọ́wọ́ iléeṣẹ́ Kọ́lá Aláwọ̀dé náà iléeṣẹ́ náà máa gòkè. àgbẹ̀ a bá wò tá a bá wò nínú ọ̀rọ̀ èmi ti ṣe mistake kan mistake mo ṣe ni pé mo bá wọn bú Àgbàlá Gabriel mo ìyẹn kan àwọn fi ń wáwọ̀ kan pé. àkọ̀ráyè ọmọ ogun tẹ̀lúdò àwa lọ́mọ rẹ́rìn pàdé ìjà lójú ọ̀nà o bọ́dá lóòótọ́ Àgbàlá Gabriel ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ ni tábà sì ń sọ̀rọ̀ ìlú Mọdákẹ́kẹ́ ìlú mi ọ̀kẹ̀rẹ̀ rí mo yege mo dúpẹ́ ìlú ta tẹ̀dó ságbègbè tó dára mo mọ̀ wípé ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ ni yàtọ̀ sí pé tí Mọdákẹ́kẹ́ bá rí i pé Àgbàlá Gabriel ò ṣe nǹkan tó dáa wàhálà ìwọ̀n ní sọ́pọ̀tì ẹ̀ mọ Mọdákẹ́kẹ́ bọ́dà tí Mọdákẹ́ bá rí pé Àgbàlá Gabriel tó bá jẹ́ pé ó lè ní torí Mọdákẹ́ ọ̀ láìkí wo nǹkan lájà báyìí ah. tàbí tó bá jẹ́ wípé jìbìtì ní fi kíní yẹn lù tòótọ́ tó yẹ pé yọkàn gbowó kọ̀ bá wọn ṣe nǹkan kan Mọdákẹ́ ò sọ́pọ̀tì ẹ̀ kódà tí kábíyèsí wa bá gba jíbi ṣògo wa ewé kan ni mo pè gbé ewé ló jẹ́ mi lójú ọlọ ọmọ atẹ́fọ̀ wà lọ́rọ̀ Ọ̀yọ́ lódò ni òrè lé mẹ́bàá ni ṣùgbọ́n Mọdákẹ́ wo kọ̀ràn yẹn lọ́wọ́ Mọdákẹ́kẹ́ ara nírànlọ́wọ́ jù aráàta jù. inú tiwa rẹ̀ ń dùn sí. inú wa ń dùn sí. tẹtẹ bá ṣe rí ọ̀rọ̀ kan láàrin kò ṣe pé torí pé Àgbàlá jọ nìkan hmm. ẹ rí i pé bíi mélòó kan sẹ́yìn iṣu Ìgbòho <laughs> tó hmm. tó ṣe ẹnu gbé sí bàbá wa hmm. àwọn nílùú àjáde ń a dẹ̀ ṣe live video bí elégbàgbà yẹn náà láti bẹ bàbá wa onírìṣà pé ọmọ wọn náà ni Sunday máa jẹ́ èpù rẹ pé kí bàbá má bínú so a rí i pé nítorí pé ó tàn mọ́ Mọdákẹ́ lọ́nà kan ní kì í ṣe pọ́jọ́ Mọdákẹ́ hmm. ṣùgbọ́n torí pé ó jẹ́ olùgbé Mọdákẹ́ tó dẹ̀ ti takuntakun fún ìlú ìrí so Mọdákẹ́ ò kì í fi bí sú olóore yàtọ̀ sí pé àgbàlagbà bẹ́ẹ̀ jẹ́ ọmọ wa a rí i pé iṣẹ́ gbogbo tó ń ṣe kò wá sí mọ̀lẹ́kẹ́ láti wá ràn àwọn èèyàn lọ́wọ́. ó ń gbé orúkọ ìlú yẹn ga a dẹ̀ rí i pé aláàánú èèyàn ni ló yẹ ká support ẹ o kò ṣe kó bóyá ènìyàn kan ní anything tí ó against ẹ. even though gan bí ọdún mélòó kan sẹ́yìn tí a ti mọ̀ pé ọmọ ọmọdé akẹ́kẹ́ ni Gabriel hmm. àwa ń support ẹ gbogbo tó bó ṣe ń ràn yàn lọ́wọ́ yẹn ń ṣe ni ó múnú tiwa dùn gbogbo ìgbà ni mo máa ń ṣí à program àmà repost program àdẹ̀tí ìmọ̀ kọmọdé ayẹkẹ ni by then hmm. so ẹni tó bá ń ṣe dáadáa hmm. ah, báwo la inú èèyàn ò ṣe ní dùn sí àfi hmm. àwọn tó bá jẹ́ ká èèyàn òye yín so ọlọ́run níjó bàjẹ́. oríyọmí amsat gbìyànjú o bẹ́ẹ̀ni torí tẹ bá wo oríyọmí amsat kò rọlé apá kan dákan sí o nǹkan tó kàn ṣe ni wípé kò dá Muyideen lẹ́bi kò dẹ̀ dá Àgbàlá Gabriel lẹ́bi tá a bá wò dáadáa. ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ lọ́rọ̀ tó sọ. o kọ̀kan sọ ni. ṣùgbọ́n kí àwọn èèyàn má lọ máa mú ohun wa. wọ́n á mú. tó ti yẹ yín ni ọlọ́sẹ̀ aláàjì Oríyọmí Hamzat ọlọ́run mọ̀ ọmọ ìgbé wọn kalẹ̀ ni. ó mọ̀ pẹ́ lè mú òun. wọ́n mọ̀ pé wọ́n máa mú òun àwọn hmm. tó bá sọ bó ṣe yẹ so làwọn ń sá fún ọlọ́run fún ọlọ́pọ̀lọ́ pípé ọlọ́run dẹ̀ nígbà ọpọlọ yín aláàjì Oríyọmí Hamzat ọlọ́run máa fún yín ṣe àgídìgbò wa ojú òní tí yín sá. òkèlè ẹ̀fọ́ ṣùgbọ́n nǹkan tí mo kàn wá rí ni wípé ní báyìí gbogbo ẹ̀yin bloggers mo kí yín o àtàwọn tó ń tún ti Àgbàlá Gabriel ṣe ní àwọn bloggers àtàwọn tó ń ba ti Àgbàlá Gabriel jẹ́ àtàwọn tó ń tún ti Muyideen ṣe àtàwọn tó ń ba ti Muyideen jẹ́ mo kí gbogbo wa o ṣùgbọ́n ta ló fẹ́ ran lọ́wọ́ báyìí ìbéèrè mi rèé nínú gbogbo àwọn bloggers ta ló fẹ́ gba owó fún Muyideen torí ta bá wò dáadáa alákàrà kan kò ní fẹ́ kẹ́nìkejì rè òde bẹ́ẹ̀ lọ́rọ̀ Àgbàlá Gabriel Àgbàlá Gabriel is not a bloggers ẹ̀pà ni because ta bá pèyàn bloggers bórí ìtàn story kan yóò lọ gbé bórí kinní kan yóò gbé yóò tẹ bá wo ó ń ṣe bẹ́ẹ̀ ni ẹ̀pà lásán ni Àgbàlá Gabriel jẹ́ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n dẹ̀ mọ̀ wípé iye àwọn èèyàn ti ń ṣoore fún pọ̀ yàtọ̀ fún àwọn tí ń gbé wá sórí social media ọ̀rọ̀ ìyàgbọ́ nǹkan lọ́wọ́ ẹ má gbàgbé o olóòràn màmá náà lọ́wọ́ màmá. ẹjọ ẹjọ ẹjọ kẹ tó sọ yẹn ẹ rí i pé nígbà táyì kan ṣe fídíò ẹ ní àkáǹtì Muyideen náà yẹ kó máa gbowó sí à ń kó ní kó ní kó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹ mọ̀ọ́kan tó ń pè ní charity ni kò sí bẹ́ẹ̀ ìfẹ́ gbà hmm. sí ẹni tó jẹ́ pé wọ́n fi sínú ibi tó ti ń tajà àpàwọ́ ń bẹ̀ a lọ fi ta tẹ́tẹ́ ká lọ fi ta bàbá ìjẹ̀bú ká wá máa gba owó sàkáǹtì ẹ̀ ó lè ó lè fi gbogbo owó yẹn ta ó lè fi tálẹ̀ kan pé bóyá owó tó wọ́n gbowó pọ̀ so nígbà táwọn èèyàn sọ pé láíláí ẹni tó bá jẹ́ ẹni tó bá jẹ́ foundation rẹ̀ yẹn àkáǹtì ẹni yẹn ló máa gbowó sí àwọn èèyàn náà gbọ́dọ̀ rí pé ní tó fowó yẹn ṣe rè lóòótọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni Àgbàlá Gabriel ń ṣe okòwò yẹn lẹ o. ẹ bá dẹ̀ ti jẹ́ èèyàn ọlọ́run bẹ́ẹ̀ yẹn ó ti ní ó ti ní àwọn orí ọ̀fẹ́ kan tí àwa tó jẹ́ pé à ń ṣe ìránṣẹ́ ọlọ́run gbogbo wa o toró kálukú ló ní ẹ̀bùn kan tàbí kejì ṣùgbọ́n tí wọ́n yàtọ̀ bọ́n ṣe sọ pé ó na pé àkàrà kéré bẹ́ẹ̀ ni na ó na mú ìjẹ́ tí èèyàn bá ti rí báyìí mo ní àbúrò tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ó kéré sí mi pọ̀ ṣùgbọ́n tí màá tún kí mo tún ní ṣe máa tẹ̀lé pẹ̀lú ìrẹ̀lẹ̀ tóró ti àmì òróró yẹn ti wà lórí ẹ̀ so àníwọ̀n wọ́n pé ó ju Gabriel lọ ọ̀tọ̀ lọ́jọ́ orí Gabriel tọ́lọ́run rán sí tí ó nínú tó náà tó náà tó fi rí ọlọ́run ló rán sí ọlọ́run ò ṣe wò ó pé ẹni tó jùlọ lọ yẹ rán sí kò yẹ kí n rán ẹ tí ò jùlọ sí ẹni tó ti wá rán sí yẹ. nígbà tí jésù kìí sì wá sáyé gan tó ń lead gan ah. ṣé gbàgbọ́n tó ń lead lójú ni. ṣé gbogbo lójú ni. Eh, eh. Eh. so ẹ worú yẹn ọlọ́run ò ṣe wá wò ó pé kò yẹ kí n rán Àgbàlá Gabriel ẹ jẹ́ ẹ̀rẹ́ tó jùlọ sí àbí òye yín so èmi ò èmi bá kàn. so ṣé kí Àgbàlá Gabriel mọ sóore mọ́. Ah, ah. ọgbọ́dọ̀ dáwọ́ rẹ dúró tó ní ibi tọ́rọ̀ dé dúró sí ah, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yin bloggers gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílẹ̀ àti diaspora ṣé kí Àgbàlá Gabriel mọ́ ṣoore mọ́ àbíkọ́ mọ́ ṣoore lọ. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ oore ní ṣíṣe ni. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹ má dáwọ́ rẹ dúró tẹ bá ti dáwọ́ ẹ dúró a jẹ́ pé àbọ̀yọ́ Ọlọ́run kan lọ́rọ̀ yín. Hmm. because tẹ bá ti lè dá dúró èmi ò wò ó wò pé àbọ̀ Ọlọ́run kan ló ràn wọ́n ni. dọ́lọ́ máa ràn yín àwọn tẹ́ẹ̀sì máa ṣe lóore wọ́n pọ̀ ju àwọn tẹ̀tì sí lọ wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ. náà tọ́lọ́ ṣe máa lòyìn fún. ẹ wà ní sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn mọ́. àmín. torí lè bí àṣìṣe ní. bí àṣìṣe ní. ṣé kí Muyideen padà sí ọ̀dọ̀ àgbàlá Gabriel àbùkọ́ mọ́ padà mọ́. tí Muyideen nínú òwòye yín. tí Muyideen àwọn tí wọ́n bá mọ̀ fáwọn wà pẹ̀lú Muyideen bí ó padà ó bó padà ó wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ mú Muyideen lọ sọ́dọ̀ àgbàlá Gabriel kó lọ tọrọ àforíjì kọlọ dọ̀bálẹ̀ kó ṣe dọ̀bálẹ̀ kó wá ìyọ́nú ẹ̀ kó wá ìyọ́nú ẹ̀ kó fi tinútinú súre fún. tó bá ti wá súre fún tinú tiẹ̀ náà dùn Ọlọ́run ẹ mú ìdí ibi tọ́lọ́run fẹ́ mú dé Ọlọ́run mú dé bẹ́ẹ̀. ìgbésẹ̀ títọ́ gbó àlọ ṣọ́ọ̀ṣì tó lè gbó àbọ̀sà. Eh, ó gbọ́ ìwà lọ́wọ́ Ọlọ́run ẹ̀rì gẹ́gẹ́ bí ẹ̀yin gangan nìkan tẹ̀ bá a sọ̀rọ̀ yìí ẹni pé níwò ìyá nìkan ní ẹgbẹ́ kọ̀ mí lánàá gan bóyá ọjà tábàjá lórí fún bóyá gbolé làbàjẹ́ lọ padà lọ parí ẹ̀ nítorí mo kọ̀ra rí àwọn program yìí tẹ̀ ṣe ní tiktok. ibo bí búmù ni ibo bí bú àgbàlagbé bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ara ẹgbẹ́ àti kejì mi ìtàbí sọ́ọ̀dì lórí ẹ̀ lánàá ó lé two hours hmm. tọ́pọ̀lọpọ̀ ń sọ pé àà ah, tó ah, yẹ kó rí bẹ́ẹ̀ kọ́lá aláwọ̀ nítorí pé a máa ń gbọ́ program kọ́lá aláwọ̀ dé tinú wa náà máa ń dùn hmm. tá a rí pé lára àwọn gúdù àpàsàdọ̀ mọ̀dẹ́kẹ̀rẹ̀ ní kọ́lá aláwọ̀ la hmm. máa ń fọ́lọ̀ gbogbo program tẹ́ ẹ máa ń ṣe ṣáíbọ̀ ṣe rí ọlọ́ọ̀ nìkan gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ yìí náà ni Modákẹ́kẹ́ à hmm. ń fi àyòkò yìí náà rọ àwọn náà hmm. pé tọ́rọ̀ bá rí bákan náà hmm. gbogbo á lè mọ́ fojú kan náà wò ọmọ yìí ni Kọ́lá Láwọdé o ọmọ bíbí ìlú Modákẹ́kẹ́ sì ni olólùfẹ́ yìí ni ah, eh. ẹ continue láti máa support ẹ̀. ṣé ká ta lé mú ìdí àbíkan mọ́ta. ẹ ó depend ah, lórí pé eh. opinion náà ni a máa eh, sample opinion uh-huh. ẹ rí pé ní ojú ẹ ẹ lọ sẹ ẹ rí pé lójú Amsat níjẹta hmm. wọ́n ti ṣe proper documentation tí àgbàdo agreement hmm. ti sign yẹn so mi pé a ti kọ fún hmm. so tó bá rẹ̀ ẹni tó fẹ́ rà á lè má kẹ́kẹ́ káta kákó ẹ̀ ká lọ fi ṣe ilé ìṣẹ́ kákó fún ni àbí ká lọ fi bá a lè fi lọ kọ́lé mi fún níbo mi. ibùdó kan tí àwọn èèyàn bá fàlù lé yẹn àgbàdo agreement lè fún lówó lé yẹn. ọ̀rà kó ra ìdídà táwọn èèyàn bá àgírí o kọ́ lọ bá kọ́ mi ọ̀hún kókówó fún tí ọ̀bà ní fi <laughs> ẹ bẹ́ẹ̀ mi ṣe rò nìyẹn. yọmọ dùn mọ́ wa yọmọ korò máwọn ọ̀tá wa ọlá ló bí ilẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọrọgbọrọ tí ń bẹ nínú omi láṣẹ Èdùmàrè àti dẹ́yẹ ọ̀sìn lónìí torí gbogbo agbára tí ìgbín bá ní ilẹ̀ ni ọmọ fi sìn gbogbo agbára tí ejò bá ní ilẹ̀ ni ọmọ fi sìn àti dẹ́yẹ ọ̀sìn lónìí yọmọ dùn mọ́ wa o yọmọ korò máwọn ọ̀tá wa akọ́láwọlé aláwọ̀dé ló kọ́ mi o Online TV ẹ wa wo bọ́dá gbogbo ọmọ bọ́dá kẹ́kẹ́ àkọ̀rọ̀ ayé ọmọ ogun tẹ̀lúdó rẹ́rìn-ín pàdé ìjà lójú ọ̀nà o ewé kan ni mo pè yí ewé ló ń jẹ́ mi lójú ọlọ ọmọ atẹ́fọ̀ wàá lọ́rọ̀ ọ̀yọ́ ni òrè lé mẹ́ẹ̀ bá ń kí ọdún burú bàbá ọba. mo dákẹ́ o ọmọ yín ni o bó ṣe sọ̀rọ̀ tẹ́lẹ̀ bí ṣe máa ń wo ọ̀rọ̀ ni o èèyàn yín ni ọmọ wa ni. ẹ dákun support ten fún tẹ́lẹ̀ ẹ tún jẹ́ ògbèrú sí jù bẹ́yẹn lọ. gbogbo ẹ̀yin fans wa nílẹ̀ àti ní diaspora mo kí gbogbo wa o pé láṣẹ Èdùmàrè máa kẹ́rù kẹ́rù wálé níbi tí olúkálùkù bá tẹ̀dù sí lórí òkè pẹ̀ mo dúpẹ́ o Little Samson <laughs> wọ́n ti bá kọ́lé he's a married man kí lè rí sí sẹ́yìn lè mú married man kẹ́ mọ́ dá dọ̀bálẹ̀ kẹ́ mọ́ fún lẹ́gba. tó bá ṣe nǹkan tí ò tọ́ o mm, mhm. nǹkan tí ò tọ́ ni pé mm n tó ṣe náà ní nǹkan tí ò tọ́. ẹ rántí pé gbogbo àwọn ọmọ nàìjíríà ń wò wá o. bẹ́ẹ̀ ni gbádùn yín.